alájà nígbà tí ẹ ti ti bẹ̀rẹ̀ tíátà yín sí ẹ ti sọ ìwọ̀n tó pè yín níjà nǹkan kan èwo ló wá mú yín ronú wípé ah ó dàbí pé iṣẹ́ yìí mi ì ní ṣe mọ́ ẹ mọ̀ àwọn ibì kan máa wà téèyàn máa lọ yálà location àbí àárín àpèjẹ ìpéjọpọ̀ tẹ máa wò pé ah, ẹ̀gbẹ́ máa ta lé mi o ṣé torí ìdí tíátà yìí náà ni. Hmm. èyí tó mú mi ronú bẹ́ẹ̀ nígbà tí mo ti ṣe wà ní ọ̀dọ̀ ọ̀gá mi ni torí mo bí ọmọ kan ní eighty four mo bí ọmọ yẹn so mo wá lọ kí mo ti wà nílé forty one days mo ti wà nílé mi jáde mi lọ́bi kankan bá ní mo fẹ́ ṣe lọ sí mo fẹ́ ṣe lọ sí rìhásà lẹ́nu ìgbà tí mo débẹ̀ mo bá wọn tán ń kọ ijó èmi dẹ̀ mo dẹ̀ wà nínú àwọn tó máa ń jó tó máa ń jó ọmọ ṣáà tán kọ ẹlòmíì èmi ni máa ń lídìí ijó ń gbà yẹn orin tó ń kọ ìlú mi wá ní gbélé wọn kílódé gbélé ẹyin lọ́sẹ̀ wọn náà wọn fẹ́ travel páwọn lọ sí tọ̀ páwọn ní ìjà ah, mo ní máa lọ ọ̀gá mi ní ìwọ̀ wo ló máa lọ ìwọ́ tọ́ mi ò tí pé forty one days mo ní máa lọ bàbá ní ẹ̀ ẹ̀ mo ní máa lọ mo ṣáàbà àwọn kọjọ́ yẹn jọyọ̀ ìgbà tí mo délé nǹkan pọ́nrọ́ fọkàn mi ní pé mo fẹ́ lọ síbì kan so mo ṣá mo ní mo fẹ́ lọ sílùú wa pé mo fẹ́ lọ wo màmá mi ó bá gbà fún mi mo ṣe gbé ọmọ tí ó ti pé forty one days mo ṣe gbé lọ sí. òde ijó nìyẹn. ilé tọ́ nìyẹn o mọ ẹyìn àrùn ẹyìn tó bá ti kọ́kọ́ bẹ̀rẹ̀ ẹyìn báná ṣe ń porúkọ ah, òmùpó láti kọ́kọ́ bẹ̀rẹ̀ ìṣẹ́ nígbà tí mo gbé ọmọdé yẹn débẹ̀ ọmọ yẹn dàbí ó gbóná ó dàbí àmàlà ah! ayọ̀ ọ̀gá mi gan ja ọ̀gá mi ní à tó bá ti di láàárọ̀ ọ̀la wọ́n máa gbé ọmọdé yìí padà lọ mo ní màá dúró ìgbà tílẹ̀ mọ́ mo lọ sí kẹ́míìsì wọn bẹ̀ mo ṣa oògùn mo ra oògùn yẹn oríṣiríṣi mo ṣàrọ̀ oògùn àwọn oògùn ọmọ kéékèèké yẹn lóríṣiríṣi mo ra bí oní sixteen naira níjọ́ náà lọ́hùn so mo ṣàlù fọmọ yẹn ẹyin paracetamol wà nbẹ olómi gbogbo oríṣiríṣi oògùn àwọn ọmọdé yẹn mo ṣàrà wọn mo lò fún Ọlọ́run gbàdúrà ó wà òkè àṣàṣe gbogbo ìtọ̀ yẹn alóbíyá bíi ọ̀sẹ̀ mẹ́rin ìtọ̀ yẹn lọ́gbà tí màá lọlé táwọn ta ṣe nísìnyí pé à ń lọ ilé lọ́la o nàbà pín sixteen naira tí mo fi ra oògùn fọmọ mi náà ni wọ́n pín tó kàn mí fódìdí ọ̀sẹ̀ mẹ́rin bá gbà bá délé àwọn ronú pé mo dẹ̀ ń tajà ní yànnà pàjá so àbúrò mi kan ni mo fi sí ọjà yẹn owó tọmọ yẹn gan palẹ̀ fún mi ní géènì ó ní agbára ju pé mo lọ sódìdí mo á rò pé ṣé mo ṣe máa bá ìṣeré ìlọ níjẹ́ mi ní fi ìsílẹ̀ báyìí pé irú kí ni kàtìkàtì díje ọ̀hún yẹn wọ́n fún mi ṣe sixteen naira mo dẹ̀ ṣe sixteen naira mo dẹ̀ ṣe oògùn mi mú one naira délé. a jẹ́ pé kò tiẹ̀ ṣeré ń bẹ̀. kò ṣeré ń bẹ̀ àmọ́ ọ̀rọ̀ ti ti báyìí pé ah jẹ́mi ọkàn mi kàn ní sọ fún mi ẹ̀ ní àbá forí tì forí tì mo ṣe rò náà mi láàárọ̀ kùtùkùtù jọ mo kàn ń wò ní mo dùbúlẹ̀ mo gbọ́ yẹn mo gbé dání mo wá rò pé ọkàn mi kàn ní forí tì tí a bá ẹni tó forí lágbàlá wa kúkú rèrè ń bẹ̀ wọn kò téèyàn bá sọ̀rọ̀ èèyàn nù èèyàn lè rí rèèyàn he kó díjú kó sọ̀rọ̀ ẹnu wàá rí rẹ̀ he mo ṣọ ọkọ mi kan ṣáà ń dàrú yẹn bá tún ṣe bẹ́ẹ̀ lọ́kọ mi tiẹ̀ ti wá yarí pé sẹ́ tí n bá ti lè fèrè yẹn lẹ̀ àìdá kì í fi léwu lẹ̀ ní hmm, apá kẹrù ni mo ṣe lọ gbalé nìyẹn ìlú jẹ́ àtìgbà yẹn ìsíwárò mọ́ pé àbí kí n filẹ̀ àbí kí n má filẹ̀ mi ò rò mọ́.